فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد للإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله نبتي أكعلني هنا نبي تلخيص نبتي يعني بيش السمري نبتي لشوكي نبتي أبي بابتي أكعلني báàbù tí a kà tán òun náà ni ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ṣíríkù tọ́ ẹ̀bọ tí máa ń wá látara ìmọ̀ tẹ̀lé èèyàn lẹ́yìn ìgbà tí àyíṣà Nabi sallallahu alaihi àbí àyà Qur'an tó bá hàn sí ẹ̀tàn. هنا لشيخ من أعطى العلماء والأمراء بتحليل ما أحل الله أو تحليل ما حرم الله فقد اتخذه أربابا من دون الله. يعني يا النياقة يا مسائل توجد تلخيص نياقة في مسائل بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى في مسائل الأولى تفسير آية النور الثانية تفسير آية براءة الثالثة التنبيه على مال العبادة التي أنكرها علي الرابعة تنفيذ ابن عباس لأبي بكر وعمر وتنفيذ أحمد وتنفيذ أحمد بن سفيان الخامسة وضم الأحوال إلى هذه الغاية حتى صار عند الأكثر عبادة حتى صار عند الأكثر عبادة الرهبان هي أفضل الأعمال وتسمى الولاية وعبادة الأحباب هي العلم والفقه ثم تغيرت الآن إلى أن إلى أن عبد من دون الله من ليس من الصالحين وعبد بالمعنى الثاني مذكورة الجاهلين باب قول الله تعالى ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا فكيف إذا أصابتهم مصيبة فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا نعم gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú ipe sheikh muhammad ibn Abdullahi alayhi rahmatullah níbi ìparí báàbù kọ̀ọ̀kan wọ́n ń ṣe telkhis ẹni pé summary ẹni pé ọ̀rọ̀ ní ṣókí nípa ogun nǹkan tó ti sọ síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣókí sínú báàbù yìí wọ́n ní fi ìmẹ̀sá ìlú nínú báàbù tí a kà tán yìí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó wà níbẹ̀ الأولى ألقق تفسير آية النور أني علي نقا آية تواني إن سورة النور أنني فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم أشعل ipe gbogbo ẹni tí bá ń yapa ìlànà nàbì sallallahu alaihi wasallam wọ́n yẹ kó tẹ̀ ṣọ́ra kó má jẹ́ pé ìyà ní padà ṣẹlẹ̀ sí i fitna ọ̀dà kọ pé nínú àyà yẹn pé fìtínà tọ́lọ́wọ́n bá ń wí mẹ́rin ni pé ẹ̀bọ lórí padà wá lè yẹ̀ dé pé ọmọ ìṣẹ̀bọ̀ tó nígbà tí yẹn bá ti dúró pé ìfẹ́ gbọ́ tọ́lọ́run ìfẹ́ gbọ́ ànábì wí tó ń tí lágbájá kan bá ti sọ náà lèmi bá lọ ntáfà lágbájá bá ti sọ lèmi bá lọ àfáàyẹn gangan ó lè padà lọ lè kó sínú tí ń jẹ́bọ tí ó sì mọ wa tí ó mọ fi gbé lẹ́sẹ̀ káàkiri òun sì tẹ̀lé ìwọ náà bá kiri bẹ̀ bọ ni. sò lẹ́yìn náà àyà yìí ó ń túmọ̀ ṣírkù à kọ́lá tó bá ṣe pé nǹkan táfà yẹn ń pa láṣẹ sí nǹkan yìí ìṣẹ̀bọ àmọ́ ògede pápá òun ni òun tẹ̀lé láti máa ṣe tọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀fẹ́ yóò máa jẹ ẹbọ ẹlẹ́kejì àsániya tafsiru ayatu baraa àlàyé ayatu wà nínú suratu baraa suratu tawba òun náà ni ittakhadhu ahbarahum. ورهبانهم أربابا من دون الله إتمرى سواشلعي أونا gẹ́gẹ́ bí anábìdì sàlàyé fún àìdíj bùnú hatim bákanáà àzálìta ẹlẹ́kẹta àtẹ̀mbí ìtanijí aláàmáìnà ìbádà sí nǹkan tí ń jẹ́ ìtumọ̀ ìbádà gangan ìtumọ̀ ìbádà gangan aláti ankara àádé tí àádé yìí ń takò yẹni pé nígbà tí anábì sọ pé àwọn gẹ́gẹ́ bọ́lá ti sọ́nà al-Qur'an wípé àwọn yahudi àtàwọn nasọ́rọ́ àwọn àfa àwọn ni wọ́n ń sìn kíní yẹn ó takò làákàyè àádé yìí toróhun ti ṣẹ̀sìn ó ti ṣẹ̀sìn tí èé ṣe ẹ̀sìn Islam rí tíwájú kó tó gba Islam ó ṣẹ̀sìn nàṣọ́rọ́ rí lọ́wọ́ wò pé ah, àwọn èyí sìn wọ́n o ànábì wa ṣàlàyé wò pé ìtumọ̀ ẹ̀ ń sìn wọ́n tí àyà yìí ń sọ òun ni pé ẹ̀ ń tẹ̀lé wọn níbi tọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀fẹ́ náà ni ẹni tí bá ti ń tẹ̀lé àfa kan níbi nǹkan tọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀fẹ́ kọ́dà bí nǹkan yẹn bá ṣe bọ ìtẹ̀lé àfa òun ó ti dẹ bọ tó ipá fa yẹn gẹ́gẹ́ ní sọ fún ọ ló gbà òun náà ń pè ní ṣíríkú ọ̀tọ́à ẹbọ ní ti ń bẹ níbi kí ọmọ tẹ̀lé èèyàn bí alápèjúwe nìsín ẹni òun gbìyànjú láti máa fa ṣòkòtò sókè pé ìníjẹ́ kí ṣòkòtò mi ó dé púpọ̀ ẹsẹ̀ mi bóyá ọba lọ́dọ̀ àbá rẹ̀ àbáfà kan tó ń tẹ̀lé ló máa ní àìní ọwá gbogbo náà sẹ́sì èmi ọ̀fẹ́ tèmi o mi ọ̀fẹ́ máa fa ṣòkòtò lẹ́gbẹ̀ẹ́ tí máa ń fi bẹ́ẹ̀ rí kó máa fa ṣòkòtò sókè o ṣe mọ̀ pé kí ṣòkòtò kó dé kókó ẹsẹ̀ kó kọjá kókó ẹsẹ̀ kì í ṣe bọ́ àmọ́ ń pàṣẹ pápá yẹn lọ́wọ́ á pa ọ́ láti ike rọ́ o wọ́n náà ti wò pé ah, àfa mi tó wí náà ní màá tẹ̀lé ìtẹ̀lé yẹn gangan òun náà ń pè ní ṣíríkú àtọ́à tí wọ́n náà wá rí pé nǹkan yẹn dáa kódà yóò tó mọ báwọn èèyàn jà lérí rẹ̀ pé táwọn afáàdì wá wínú torí ilé ìṣiríkò tọ́ àní. arábìá ẹlẹ́kẹrin zamfiru ibn abbas àpòjúwe tí ibn abbas mú wa bí abi bakri wa umara ọ̀rọ̀ abubakar àti umar tó ń sọ fún wọn pé èmi ń sọ fún yín ipe hadith anabi wí ni ẹ̀yin ń sọ fún mi ipe tí abubakari radiyallahu anhu àti umar ń tí wọ́n wí nìyí tí ìpẹ́ ń wá wà lábáyìí látọ̀dọ̀ ọlọ́run so lè yí ká mà ipe kò wá sí ẹnìkankan bó ṣe lè tó tó gàgà tó gbogbo tó nínú àfà tó bá ti sọ ń tó ń ta kò fi ọlọ́run tó bá ti ń ṣe ń tó ta kò fi ọlọ́run èèyàn ó da ọ̀rọ̀ rẹ̀ nù ni ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam náà lèèyàn wá jì mú وتمثيل أحمد بالسفيان إمام أحمد هنا توفي سفيان الثوري أبي عيينني سفيان الثوري أتوفي شاكو جوي ipe mi ń sọ fún yín ipe anabi sọ báyìí ni sọ báyìí tẹ́ bá ti gbọ́ ẹ má tún mọ́ sọ kí wíyá Sufyan sọ kí ní kan mọ́ ìmọ̀ Muhammad náà fi ọ̀rọ̀ Sufyan ó fi ṣàpèjúwe fáwọn èèyàn pé bí Sufyan bá sọ̀rọ̀ tó bá yìí ko ọ̀rọ̀ anabi ẹ pàtì ni bí láwùjọ yìí ní sí kí wọ́n dákọ̀ àwọn afá tó ti lọ ohun táwọn èèyàn mọ̀ pa àwọn afá ńláńlá ni kí wọ́n sọ tó wáyé sọ́run tó takọ́ta nẹ́bì èèyàn dànù ni táwọn afá yẹn náà lè yan títí ànẹ́bì yẹn náà lè yan ó mú so gẹ́gẹ́ bí wọn àpèjúwe ọ̀rọ̀ bó yìí gbọ́dọ̀ rí nìyẹn fẹ́ tó bá fẹ́ sẹ̀sìn ọlọ́wọ́n ọba kìí pé ọmọ wa wá ọ̀nà tó mọ fídíì fẹ́ǹdì aburú fáwọn èèyàn èèyàn sa abúráwọ̀ èèyàn ń sàbúrú kọ́ ọmọ wá wá kí a mọ̀kúrú lélẹ̀ yìí anáni nǹkan ọ̀dá nǹkan mímọ̀ ń jẹ́ mọ̀kúrú tí wọ́n sọ fún ọ pé ó lè jẹ́ wà sílà ìlà shirk so mọ̀kúrú nǹkan ó lè jẹ́ mọ̀kúrú tahrimi kí wọ́n mọ̀ ní ọ̀sà mọ̀ wá ọ̀nà tẹ́rí ara àdánwò táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n fẹ́ máa fi sọ ọ́ di dáadáa fáwọn èèyàn sọ̀rọ̀ eléyìí aburú ńláńlá ni ṣe ríru ń tà ń sọ yìí nípa ti Abubakar àti Ibn Abbas tó fi ṣàpèjúwe fún Abubakar káánà ká méje kọ́ máa dààmú wa o àwọn tá à ń sin ká ń gbìyànjú láti súnà Nabi sallallahu alaihi wasallam ká máa sọ fún ọ pé nǹkan yìí ọ̀dà kọ́ ọmọ wa dá wọn pé dókítà kan àbí pòfẹ́sọ̀ kan àbí ṣéèkì kan wọn àwọn ṣéèkì kan mọ̀ ní kíní yẹn a ní nǹkan ọ̀dá àdìsá nẹ́bì ni kọ́ àwọn ní àbí àbá kíní tí wọ́n ń ṣe ń kọ́ àbá kíní tí wọ́n ń ṣe ń kọ́ àbí dr kíní kan tí wọ́n ń ṣe ń kọ́ àbí professor kíní kan tí wọ́n yíwọ̀n kan o nídìí ẹ̀sìn tí èèyàn bá ti ń se báwọn ọ̀rọ̀ yẹn náà ń jọ ọ̀rọ̀ kọ́mọ̀jẹ̀ pé yẹn náà ń wá ìyà lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí eh, Abdullahi ibn Abbas tó ń sọ fáwọn èèyàn pé ẹ ń wá ìyà èmi ń sọ fún yín pé ìtànàbí wí nì ẹ̀yin sọ pé èyí tí Abubakar àti Umaru wí nì sèyàn ń fọwọ́ fa wàhálà nù sorú ẹ̀ ni kí ọmọ sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ kẹ́nìkan ọmọ sọ fún ọ pé ọtọ bá sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ wọ́n lè tó lè gbé ọjẹ́ wọ́n lè ṣe kíníkan wọ́n lè mú ọ lọ kóòtù wọ́n lè torí kíni torí kíni ẹnìkan kan tó lè fi nǹkan kan rúyàn lójú nu súnù sí ẹ̀rí rẹ̀ ló kó kalẹ̀ ọba ga gongogongogongo kó kéwú kó kéwú dé sánmà tí o bá ti sẹ́rì kí o já fún mẹ́ kí o padà fún mẹ́ ní ìgbà tó bá ń fún yín lówó tán fún yín ní kí ní jẹ́ kí lọ́wọ́ kàn wá pẹ̀lú yìí òní so ẹnìkan kan ò lè máa sọ pé bóyá kọfẹ́ á máa tẹ ẹnìkankan sínú ìfẹ́ ẹnu tiẹ̀ tó o dúró lérí ẹ̀ rí so kò tẹ́ ṣe oníṣú náà ẹni tó bá lóun ọmọ tẹ̀lé irú àwọn èèyàn báwọn irú ẹnìyẹn yóò ṣe ẹ̀sìn irú ti Abdullahi ibùdó ẹ̀yà lọ ruo esi yẹn lẹ́nìyàn náà ṣe torí pé táwa kan kà àfi ká mọ̀ apply rẹ̀ sáàrin ara wa náà àfi tí nǹkan yẹn ó bá ṣẹlẹ̀ àfi tí nǹkan yẹn ó bá ṣẹlẹ̀ kódà tí ó bá ṣẹlẹ̀ gan kí sọ ẹ̀rí pé à ń sọ̀rọ̀ ṣíríkù tọ́ àná iná là ń sọ lọ́wọ́ ẹbọ kí yàn ní í ti sọ àwọn àfáà ó ti sọ àwọn òṣàzù di bí ẹni pé nǹkan bá ti gbé báyìí ó ti tán nànà ó dà tẹ́lẹ̀ mi máa ń sọ nǹkan mẹ́mọ́ ni àà ẹ̀tún gbọ́ lágbájá kíníkan ẹ̀ àbá kíníkan sọ kíníkan àwọn aláwọn fẹ́ mọ̀ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn so ìmọ̀ òpin sọ́dọ̀ ẹnì kankan ń tọ́ dáa jù bí wọn bá ga tọ́ ga táwọn èèyàn ń pọ́n lé kí wọn náà máa pọ́nra rẹ lé ni máa pọ́nra rẹ lé máa bìlì kojú wa di ọtọ́rítì ọtọ́rítì kan ẹ̀ẹ́rí èèyàn máa fi ń di ọtọ́rítì hàn ẹ̀rí ní ọmọ sọ di ọtọ́rítì pé àwọn ah, aláìwọ̀n tó sọ báyìí bó ṣe kó ẹ̀rí wá bam àwọn àbí wọn béèrè ọ̀wá ní dáhùn ọ̀wá ní eh, pé ah, ìbéèrè yìí àmì ah, kọ́lé mi ni o so n ti jẹ́ pé èèyàn lẹ́rìí nù èèyàn fọkàn ọ̀hún ṣe tó ń ṣe nù so ẹlòmíì gẹ́ẹ̀tì gbọ́ òun náà ló ti sọ̀kan síwájú tipẹ́tipẹ́ nípa àwọn ẹlẹ́gbẹ́ yìí wọ́n náà ló ti sọ̀rọ̀ wọn ó ti sọ́ sọ́ ọwá dì ní ìsìn sọ́tí wá kó sí ọ ni àbí kí ni wọ́n ṣe tí wọ́n ti kó sí ọ nínú ni so náà ni pé káwa tá à ń jẹ́ ọ̀dọ́ tá à ń ti súnmọ́ ànábì sallallahu alaihi wasallam wallahi tallahi tá a fi ní máa rìnrìn àbò ni pé ká rìn gẹ́gẹ́ bí àwọn clear so kí o ti rọra apply rẹ̀ sáwùjọ tiwa yìí náà pé ah, àwọn kan bẹ ga lójú wa lóòótọ́ láwùjọ yìí wọ́n sì ń ṣe ń yapa tẹ́nìkan bá ń sọ wà mọ́ ní àfáàkíní kan yìí ṣe bẹ́ẹ̀ àfáàkíní kan yìí bẹ́ẹ̀ àpọ́ àṣọ omi kò sí tọ́kàn mi ọlọ́wọ̀n ọ̀rán àfáà yẹn sí mi tèmi ẹ̀hẹ́n irú rẹ̀ wọn ló ń ṣe kí ni o àná irú ẹ̀ ni Abdullahi ń sọ fáwọn pèmí ń sọ fún yín ẹ̀yin sọ pé Abubakar ẹ̀yin sọ pé Umaru Umaru kọ́ ló mẹ́sìn wá fún mi o kété pé ó ń yẹ̀yẹ́ Umaru àti Abubakar àmọ́ láti fi dáhùn yẹn lójú pé àwọn ẹni yóò tóbi ju ẹ̀rí lọ lọ́dọ̀ tèmi bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn o bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ rí láwùjọ tiwa yìí náà ẹnìkan kan ẹnìkan kan ọgbọ́dọ̀ tóbi ju ẹ̀rí lọ lọ́dọ̀ wa irú tí ń dààmú ogun àwọn ẹlẹgbẹ́ yìí náà nìyẹn tẹ́ bá ń sọ fún wọn pé àkíní yìí ọ̀tá kó súnà Nabi sallallahu alaihi wasallam ẹ wo lápèjọ ní nkúra bíi màfúrát tíra àdìkárò màfúrát yẹn tẹ́ bá ń sọ fún wọn pé àní ẹ máa ń lo tíra yìí ma àwọn nǹkan tí ò bá mú bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tẹ́ bá ka kùrùsì tán ẹ tún máa gbọ́ Allahu waliyul ladina amanu yukhrijuhum minaz zulumati ilan nur ẹ máa gbọ́ ìdásúnsí látíláti sílẹ̀ sí ànáyíká yìí náà fún wa fún àṣkárì ni ṣùgbúrú àwọn nǹkan yẹn wọ́n sọ pé ẹ pàtì ẹ má lò mọ́ lẹ́yìn wá ní bí àṣàmbá náà ti gbé kalẹ̀ nu wọn lórí ká máa lò ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ẹ sọ wọn dọ́lọ́run tí wọ́n di sáyẹ́nsì fún yín nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. al الا تانو تغير الاحوال الى هذه الغايه شسي اوان ياتي يي يي سيسي اوان ديرو يقوي حتى صار عند الاكثر عباده الرهبان هي افضل الاعمال وتصل وتسمى الولايه wọ́n ní kọ́dà àwọn èèyàn ti sọ ìmọ̀ lọ lè sin ìmọ̀ tẹ̀lé ìbádà àwọn àwọn rùbán àwọn àfà káyọ̀ máa sìn wọ́n wọ́n sọ wọ́n di afdolul a'mal iṣẹ́ tó lọ́lá jù wọ́tò sánmà alwilaya kọ́dà àwọn òun ní jẹ́ pé èèyàn súnmọ́ lọ́hùn bí náà bí kẹrẹ àwọn èèyàn kan ní ìwọ́tọ̀ bá ti ń yapa àwọn àfà èèyàn kéèyàn ní ọ́ àmọ́ òun sọ ní bá ti ń yapa alukur'an wọ́n kẹwàá gbogbo ẹni tí bá ti ń takò àwọn bàbá wa sẹ́kọ̀ àwọn kan sọ di nínú wọn ni pé gbogbo àwọn ọmọ dáadáa dáadáa ní àwọn wo ni àwọn tí wọ́n yá pa àwọn bàbá wa wọn kò gbéṣẹ́ kó níbi táwọn bàbá wa òpùrọ́ tani ògbéṣẹ́ kó níbi táwọn bàbá wa gbogbo wọn náà ti gbéṣẹ́ kó tó wá rí ń ṣe wòlímọ̀ wọn lónìí wàláì tẹ bá lọ ní flashback lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sísìn kò sí ń bẹ̀ láéláé ní sọ́wọ́ láwọn fẹ́ sí wòlímọ̀ wọ́n ní àwọn àgbẹ́tẹ̀ kó lẹ́sẹ̀ àwọn bàbá wọn wọ́n kọ kakùrá níbẹ̀rẹ̀ ẹbí wọn kí tí bàbá yín máa ń kakùrá níbẹ̀rẹ̀ ń gbà wọn wàláì mi kà lẹ́yìn náà tó ní á ṣe àdúrà bẹ̀rẹ̀ wàláì wọ́n yíṣẹ́ àdúrà bẹ̀rẹ̀ nígbà àwọn ìta àdúgbò wa tí mo mọ̀ ní mo ṣe rí gbogbo lọ́rin náà nù bàbá kan bẹ̀ àwọn pè bá ti jòkó báyà báyìí ní ọkàn bẹ̀rẹ̀ tọ́lọ́mbọ́lá kọ́lá níbi bàgọ́ níbi lọ́gọ́wà sí ìdàfún rẹ̀ fídà sí ìdá nílẹ̀ àwọn àbáwá gíní kọ́lá gíní bàbá òun ni máa ń sarọ́wà sí wájú sí ìṣẹ́jú kan báyìí lọ́kọ̀ọ́rọ̀ adákẹ́ ni àwọn ọmọ kẹbẹ̀rẹ̀ pé tọ́ afẹ́ gbàgbé fún àwọn ọmọ àbí wọ́n fẹ́ ṣe bóyá kan fẹ́ kó mọ náà ni ọmọ kẹbẹ̀rẹ̀ ni pé aláwọn gíní kan kọ́kàn bẹ̀rẹ̀ kútùbà ni wọ́n ì ṣe tán ó sì ní káyọ̀ wá tọrọ káwá tọrọ tó wá tọrọ máa tọrọ rẹ̀ ó sì tán àwọn àwọn òsì dìde àmọ́ ní ìsìn akẹ́kọ̀ọ́ rání bẹ̀rẹ̀ ọwọ́ yìí kékeré ànìyàn kúrẹ́ ní rábì kúrẹ́ ànù rábì ẹ mọ́ kúrẹ́ ànìyàn kúrẹ́ ọmọ gbowó jáde o sábà báwọn ṣe fẹ́ wọ́n sì láwọn gbéṣẹ́ kú lẹ́sẹ̀ àwọn bàbá wọn alábòsí wọ́n tún ní wọ́n tẹ̀yìn tó ń tẹ̀lé àtúnṣe mọ́díwù tó bá ṣe mọ́díwù tẹ́yẹ wọ́n ànábì dáadáa wọ́n là yẹ zálẹ̀ ẹ̀fọ̀mọ̀ ni bọ́ bá rí pàwọn èèyàn náwó sì tún gbà lọ́wọ́ àwọn kí ọmọ yín ànábì báyìí kẹsì mọ́ dáwó kẹmọ́ náwó sí tó bá ṣe yí òun tán wọ́n tó ní àtún gbọ́ síkìrí àtún yín lọ́hún agbọ́dọ̀ mọ́ yín lọ́hún lórí àrètà wà yìí gbogbo ẹ̀ náà sí ìgbésẹ̀ àwọn bàbá nù ó mì pé ẹgbẹ́ ṣe ní pé àwọn kan takọ̀ so lèyìn fi mà ipe bí àbùsí àwọn èèyàn ṣe tó àwọn èèyàn wá sọ di ẹni tí bá ń serú bá wọn lè ní àwọn ẹ̀yìn ògbédẹ̀gbọ́n lẹ́sẹ̀ àwọn bàbá ah, ah, wàláyé ah, ẹ̀sà ibi táwọn bàbá dúró ẹ̀dúró sí kò dúró ń bẹ́ẹ̀ irọ́ ni so òun ni pé wọ́n wá sọ di pé n ti ń jẹ́ ọmọ rẹ̀ nu pẹ̀lú bá ti ń sin àwọn bàbá yìí ọmọ rẹ̀ nu wà ìbádàtul ahbar kan wá ní kéèyàn ọmọ sin àwọn àfáà Yahudi wọ́n ní ìyẹlẹ̀ ilmu wal fiqh wọ́n lóun gẹ́gẹ́ ni máa òun lọ́gbọ́n nǹkan yé ẹni tó bá ń sọ pé ní táà ń ṣe ń lọrin yìí àwọn èèyàn ń kọ́lé lẹ́sàárè lérí àwọn èèyàn ń sin òkú sínú mọ́sálásí nílùú yìí káwọn kan mọ́ apariwo rẹ̀ pé ní táà náà wíre pé la tattakhidhu la tusalli ila al-qubur wa la tajlisu alayha la taj'alu buyutakum qubura kẹ máa sọ lè yí di sàárè àdísà nẹ́bì tó kílẹ̀ ni wọ́n wà ní tọ́ ọmọ ìtàn ní káwọn kírun mọ́ ní di sàárè yìí tán sọ̀rọ̀ sàárè yìí àwọn náà fẹ́ mọ́ bá ń táwọn àgbàlagbà ti jẹ́ yòó wọ́n wá láwọn ọmọ kan tí wọ́n ń kó wọn kí wọ́n wà ní àwọn ní ọya ẹ wá sọ̀rọ̀ nípa sẹ́yìn lè mọ́ kírun sàárè wọ́n wà ní wàláyà agbádùn yín ẹni mọ́ Ìlọrin sì mọ̀ yẹn tán iná ni wàláhì ẹni tí rẹ̀ bá pé tó bá ń ṣe program kẹ̀kẹ́ mọ́ waste àsìkò fún mi wọ́n sọ pọ́ ń gbádùn mi nítorí bá fẹ́ béèrè béèrè àbí àkíyèsí tó bá ní pè kí n gbọ́ wọ́n pé wàláhì agbádùn yín akramakumullah wàláhì ọlọ́run bá bùn ní ẹ̀mí ọlọ́run ó bẹ̀rẹ̀ ẹ̀mí rẹ̀ àmà ìmọ̀ yín ìmọ̀ yìí ó ti pọ̀ jù lára yín rí ẹ̀tàn ẹ̀tàn so wọ́n ẹni tí bá wọ́n ń ṣe ẹ̀wùn kan wọ́n ní wà ibadatul ahbar kíyàn ọmọ kọ́ ọmọ sin àwọn àáfàá yẹn ni pé kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ sáàmù wá evidence tó mọ̀ fi sọ̀pọ́tì rọ wọn káàkiri wọ́n ní iyẹlẹ̀ ilmu wal fiqh wọ́n ní òun ní mà òun gangan lè yẹn gbàgbọ́ yé thumma taghayyarat al-hal wọ́n ìṣesí àwọn yẹn tẹ̀ tó padà tó wá yí débi pé ìlànà an abada min padà wá sin wọ́n sin ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run kódà man laysa mina salihin àwọn ẹtí wọ́n tó sẹ́ni rẹ̀ gan àwọn tó sọ di ẹni tó ń sìn wọ́n ẹni tó pẹ́yìn gan mọ̀ wọ́n àwọn tó súnmọ́ gan mọ̀ pé á àfa àwọn yìí wàláyé àwọn gan mọ̀ pọ́ mọ náà ni àmọ́ tó bá déta ó mọ̀ ní àfa àwọn kàrámọ̀ rẹ̀ kókè ọkọlẹ̀ wọ́n sì mọ̀ pọ́ mọ náà láfa àwọn so ẹni tí èsì sọ̀lẹ̀ hìn wọ́n sì sọ de wọ́n lè wo fẹ́ wọ́n ni sàárẹ̀ rẹ̀ ti jí ó àbíkọ́ ni sàárẹ̀ ti lana ó à ìmọ́lẹ̀ lọ́dúnlá níbi sàárẹ̀ ìrọ́sì ni so àwọn tó jẹ́ òtọ́ ọlọ́run gan yóò sì máa pè wọ́n pé ọ̀rẹ́ ọlọ́run ọba ni wọ́n wà bil ma'ina thani man huwa min al-jahilin yẹni pé ìtumọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ sí wọ́n sọ ń bì òun ni pé àwọn èèyàn ń tó jẹ́ aláìmọ̀kan gan wọ́n sìn wọn náà bí sheikh ṣe parí tẹlifíṣì ni pé ọ̀rọ̀ ṣókí nípa báàbù tí a kà lọ sọ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣáà ṣe àgbọ́yé nǹkan yìí kóyékóyé wa kó là wá níbi ṣíríkù tọ́à ẹbọ ìtẹ̀léèyàn so kìí ṣe ipe bóyá àfá nìkan àbí àwọn onísúfí nìkan tọ́lọ́lọ́mọ́ ń bí lè kọ́ onísúfí nìkan náà ní ṣíríkù tọ́à ìtọ́ jẹ́ tiwa náà láyọ fúnra wa wọn fún kálukú wa náà káyà kíyèsí sẹ́nìkan gbọ́dọ̀ ga kó góńgó kó ju ẹ̀rí lọ ní ọ̀dọ̀ wa kọ́lọ̀kọ́ ṣàánú wa naam bab qawluhu ta'ala sheikh ni ọ̀rọ̀ nípa gbólóhùn ọlọ́run tó ní alam tara ila alladhina yaz'umun annahum amanu bima unzila ilayk wa ma unzila min qablik yuriduna an yatahakamu ila taghut فقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يذلهم ضلالا بعيدا الله مباني والنبي أولي عطشق يزعمون تمنيرهم به أنهم آمنوا وهم ربعنا جمؤمني تمني مؤمني دعوا لواري أما يعني بما أنزل إليك ولا أنك بقبوسين تيولون وباسو كالفون والنبي تيولون سو كالفان النبي al-Qur'an àwọn tó mọ̀ rúpa wọn nígbàgbọ́ sí al-Qur'an wa ma unzila min qablik wọ́n làwọn tó nígbàgbọ́ sí nǹkan tí a sọ̀kalẹ̀ sáwájú wa nàbì náà yẹn ni pé at-Tawrat Injil Zabur àmọ́ yuriduna an yatahakamu ila at-taghut wọ́n wá fẹ́ káwọn sá máa kó ẹjọ́ lọ bá òòṣà tí nǹkan bá ń wá ìdájọ́ kan ìdájọ́ òòṣà ni ó pè wọn ọlọ́ni wa qad umiru an yakfuru bi táà sí pa wọ́n láṣẹ pé ẹ̀gbọ́dọ̀ gba òsàpọ̀ yuridu shaytanu an yudillahum dalalan ba'ida kápadà sínú qawlihi qawlu ubab alam tara ila alladhina wọn sheikh ni qala al-imad ibn kathir rahimahullah sheikh ibn kathir wọ́n sọ báyìí pé wal zametun liman adila anil kitabi wa sunna wọ́n ní ayata kayi èébú náà ló jẹ́ fún àwọn tán bá gúnrí liman adala anil kitabi wa sunna ẹni tó gúnrí kò níbi alkitab alquran àti sunna nabi watahakama ila ma siwa umar min albatil tó ṣe pé ibi tó wá máa ń darí ẹjọ́ tiẹ̀ lọ ní tó yàtọ̀ sí alukur'an ni tó bá fẹ́ mú ẹ̀rí ẹ̀sìn kò ní wo alukur'an kò ní wo hadith anabi sallallahu alayhi wọ́n ní ìntẹ́yìn bá ti lọ lè ń darí bá ti yẹ sí alukur'an àti sunna wa huwa al-muradu bi taghut ahuna ọlọ́run gẹ́gẹ́ ní jẹ́ taghut ẹlòmíràn rò pé bóyá democracy àbí autocracy àbí imam midlọ wọ́n rò pé òun nìkan ní ń jẹ́ tọ̀gútù èèyàn kan a mọ́ jẹ́ tọ̀gútù ń gbà mí gan kọ́dà àfà mi tọ̀gútù ni ṣùgbọ́n ni pé òsà náà ni wọ́n ní wàtàkọ́dàmà máa dákára wọlé àìlàmà ibn qayyim wọ́n ní ọ̀rọ̀ tí imam ibn qayyim sọ ó ti ṣàwájú rahimahullah fi hadihi tọ̀gútù tí wọ́n gbà tán ń ṣàlàyé tí ń jẹ́ tọ̀gútù wọ́n ní wà annahu kullu ma tajawaza bil abd haddahu wọ́n ní náà ní nǹkan tó ṣe pé nǹkan pè ní tọ̀gùd gbogbo tí bá máa ń mú ẹ̀dá kọjá àlà sọ́lọ́run mímọ àbúdé bóyá nǹkan tẹ̀ ń sìn ni àwọn màtìbú in àbí nǹkan tẹ̀yàn ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ àwọn in àbí nǹkan tẹ̀yàn ń gba ọ̀rọ̀ rẹ̀ wọlé tó kó tó bá ti sọ fún ọ náà ni wọn náà mọ̀ sí so ọkùnlò man hákàmà ìlà ghairi kitabillah àti gbogbo ẹni tí ó bá máa ń wá ìdájọ́ lọ sí ibi nǹkan mí tó yàtọ̀ sí alkùrán wà sunnata rasúlì àti súnà nabi fàkọ́dẹ̀ hákàmà ìlà tàgùt ẹni yẹn ti wá ìdájọ́ lọ sí ibi tàgùt nù alladhi amara Allahu ta'ala ibadahu al-mu'minin ọlọ́run sì pa á láti pé a gbà wọ́n gbọ́ a gbọ́dọ̀ ya kìfìrí sí àwọn tọ̀gútù yẹn ni wọ́n ní fa inna tahakuma laysa illa ila kitabillahi wa sunnati rasuli ìwá ìdájọ́ lórí nǹkan kò síbi tí yẹn gbọ́dọ̀ mọ́ wá sí o ju inú alkùránì lọ àti súnà nabi sallallahu alaihi wasallam wa man kana yahkumu bi ima ẹni tó bá ń fi àbíkí tó wá lọ sí ọ̀dọ̀ tó ń fi nǹkan yẹn dájọ́ inú kọ́ lọ sínú alukurani fún ààrẹ straight àbí inú súnà nẹ́bì fún ààrẹ straight àbí kó o darí lọ lè bá ẹni tí ń fi alukurani àti súnà ṣe ìdájọ́ wa man tahakama ila ghairi ìmà ẹni tó bá lọ lè wá ìdájọ́ nǹkan kan lọ síbi tó yàtọ̀ sí alukurani faqad tajawaza bihi haddahu tó ti kọjá là wa kharaja mimma shara'ahu wa rasuluhu sallallahu alaihi ó ti jáde kó níbi òfin ọlọ́run àti òfin ànábì wà anzala ó manzilatan la yastahiqquha ó ti gbé nǹkan yẹn sípò tí ó yẹ kó gbé sí wa kadhalika man abada shay'an duna Allah bẹ́ẹ̀ lẹ́nu tó bá ń sin nǹkan kan náà tó yàtọ̀ sọ́lọ́run ṣe pé ẹni rẹ ni صارت عبادة العابد له راجعة إلى الشيطان الذي أمر به ìbádà rẹ̀ yẹn ìjọsìn yóò wá sẹ́rí lọ sí ọ̀dọ̀ èṣù yóò mọ̀ jẹ́ pé èṣù ní ń sìn torí èṣù lọ pa aláṣẹ irú tí ń sìn irú ẹni tí bá ń sin àwọn ẹni rẹ̀ nísìn in tó kílẹ̀ náà àwọn ẹni rẹ̀ ni pé ànábì Ìsá ẹni tó bá ní ànábì Ìsá lèmímọ̀ lọ́lọ́run irú ẹni yẹn ìlànà èṣù ní tẹ̀lé so káti wá tó lẹ́lómi tó ṣe pé ẹ lè sọ wípé ẹni ọlọ́run lẹ́ni yìí káti wá lẹ́wà rúpẹ́ ẹni ọlọ́run náà ni kò lẹ́tọ̀ sí kẹ́ ẹ máa sìn kama qala ta'ala ọlọ́run sọ báyìí ọlọ́run ni wa yawma nahshuruhum jami'an olúwa tó bá dijọ́ gbé ní alkiyama gbogbo yanyan gbogbo mẹ́ anábì adama akọ̀gbọ̀ àjọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sin oníkálukú sínú sàárè tó ń kálukú kú tán ọlọ́run á jí oníkálukú nkálukú wa darí wá sọ́dọ̀ ọlọ́run summa naqulu lilladhina ashraku makanakum antum wa shurakaukum olúwa wà ní ẹ̀yìn ẹlẹ́bọ ẹ̀dúó sáyẹ̀ yìí bẹ̀rún ẹ̀dúó síbí ẹ̀yìn àtàwọn tẹ́ẹ̀fí ń ṣẹbọ gan bazayyalna baynahum yẹni pé ń kálukú wọn a wà pín òpin àsáàrin wọn wàkọ́ọ̀lá ṣùràká òhùn máa kúntùm ìyá na ta'budun ẹ̀wọ̀n kan àwọn tí wọ́n ń tẹ̀lé tán ń sìn wọn àtàkùn mọ́ wọn lọ pé ah, àwọn akọ́lẹ̀ ń sìn o kí gbogbo ẹni tí ń pè èèyàn bí ẹni pé ń pè ọlọ́run ọba tí ó mọ̀ pè èèyàn bí ẹni pé ń pè ọlọ́run àbí tí ó mọ̀ bẹ̀rù èèyàn bí ẹni tí ń bẹ̀rù ọlọ́run tí ó ma tẹ̀lé àṣẹ ẹ̀dá ọlọ́run bí ẹni pọ́lọ́run ní tẹ̀lé tó bá díjọ́ gbogbo wọn náà ni ọlọ́run kó kalẹ̀ àwọn tó ń pè Ibrahim Niyaz àwọn tó ń pè gbogbo wọn ni ó pè kalẹ̀ ọlọ́run kó gbogbo yá ẹ̀ ń pè wọ́n àbí àwọn ẹni wọn wà máa ẹ tó wá ṣe pé nǹkan ló lánàá pé ẹ tẹ̀lé mi ẹ máa pè mí bí ẹ ṣe ń pọ lọ́hùn àmẹ́ntó ẹ pọ́hùn ló ti lànà ẹ kalẹ̀ bí Ibrahim Niyas nísìnyí òun ti lànà tí ẹ kalẹ̀ ọ̀rọ̀ rẹ dá mi lójú ni o torí mo rí tíra rẹ̀ báyìí òun ní pé wa man yuhibbuni wa man yarani fi jannatil khuldi bila buhtani oníwọ́tọ̀ bẹ́ẹ̀ lè rí mi báyìí wọ́tọ́ bá ẹni bá rí òun ẹni bá fẹ́ràn òun yóò wọ àlìjánà so ìwúrú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí náà lè rí àwọn èèyàn fi ya wèrè sí ọ̀rọ̀ rẹ̀ náà ni so torí pé kí ni bí ṣe ń sọ̀rọ̀ ohun àwọn èṣù náà bá dì má àwọn èṣù èṣù kó sí láàájí àṣà àbòtó ó ní Ibrahim ni a ti sàgbákò lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ẹ́wò gbogbo àjá ní àfẹ́ lè mọ ìyàgbé ara ń gbà hùn wọ́n ni kí ló ṣe kí ló ṣe nìsín kí ló ṣe Ibrahim Niass sì wá kọ́ wá ṣe nǹkan fún látàrí kìyàmọ́ kò lè ṣe nǹkan ẹ̀tàn jẹ́ ní so ọlọ́run apẹ̀rẹ̀ kalẹ̀ pé ẹ̀yìn lẹ́nu ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn sẹ́bọ̀ ẹ̀yìn tán mímí sẹ́bọ̀ síkọ̀ yìí tán fún yín ní ẹ̀tọ́ tèmi ẹni tó bá jẹ́ pé òun kọ́ ló wíbẹ̀ yóò ní ah man kuntum iyyana ta'budun ah àwọn akọ́lẹ̀ ń sìn o ẹni tó ipò òun náà ló wí bẹ́ẹ̀ náà òun náà takú níjọ́ òun pé á ah, ìní ẹmọ tẹ̀lé ní o yóò mọ tabarọ alẹ́dínà tóbi ìwú mínà alẹ́dínà tàbà ìwú gbogbo wọ́n tó ń sọ pé tọ̀ríkà bá ilé mi ń se ẹni tó ń se tọ̀ríkà rẹ̀ jáwọ́ kú lọ́dọ̀ rẹ̀ wájọ́gbìn alkiyama wàrà áwùl àzáàbà wà takọ́tọ̀ àti bí imul asbab ayal qur'an ni tó kálukú wa fi ojú rí ẹ̀sìn tí ó ṣẹlẹ̀ sí jọ̀hún ipa rẹ̀ wá ipa ẹni tẹ́ ń tẹ̀lé òun ipa rẹ̀ wá ní kàǹkankan láti ṣẹ́gun yín kódà ṣèitán èṣù èṣù tó ń kálukọ́ ni èṣù ló ti mí pàṣẹ òun ìdàlùkì àmọ̀ ṣèitán ọjà rẹ̀ pé ní àkàfùláà rọ́bàlá àlàmì àmì ń bẹ̀rù ọlọ́wọ́ ilẹ̀ ìyá akúyà tẹ́ ìyá ẹ̀wùn kan èṣù gánu sọ́lọ́ ní wọn àmọ̀ sọ pé mọ́ kúntùm ìyá na ta'budun ah àwọn akọ́lẹ̀ ń sìn wa kafa billahi shahidan baynana wa baynakum wọ́n ni ọlọ́run bá gán tó lẹ́lẹ́rìí láàrin wa àti yín ọlọ́run tó lẹ́lẹ́rìí in kunna an ibadatikum la ghafilun àwọn ọmọ pẹ́ ń sìn wá o àmà pẹ́ ń ìjọ ẹni àdánwò nkálukọ́ wà bá nkálukú sí síwájú waruddu ila Allahi mawlahum alhaq ọlọ́run adá ogun padà sọ́dọ̀ wọn àti wọn gbọ́ngbọ́ngbọ́n lọ́wájú ọlọ́run wa dalla anhum ma kanu yaftarun gbogbo rọ́ta ń pa ilé ayé pẹ́wàá di pé ó di ànùmọ́ wọn lọ́wọ́ bàbá kìnnìkan ni ó ṣe kìnnìkan fún gbogbo ẹ̀ wà nù ọlọ́run tó ní wa yawma nahshuruhum jami'a níjọ́ gbé ní alkiyama gbogbo mi ènìyàn lágbé dìde lápapọ̀ ọlọ́run tá bá gbé wọn dìde mọ́ tán dìde tá bá gbé wọn dìde tán summa yaqulu lil mala'ika summa nọ́lá summa sí mo ti fò ní àwọn ah, ah, ti kéyìn súnmọ́ yaqulu lil màláìkà àwọn sọ fún màláìkà ike àwùlá iyyakum kanu ya'budun àwọn màláìkà ní àwọn tí ẹlòmí màláìkà ní ń sìn ẹlòmí lè mọ̀ pé sínsìn màláìkà bò ẹni tí bá ń pè màláìkà pé kó sin nǹkan fún ń sin màláìkà ni sírù ẹ̀mẹ́ láwùjọ wà yìí ẹ̀dáhùn ọwà ọ̀yàn sin màláìkà ẹni tó bá ń lọ lé kíwà báwọn tó bá wọn wá náà ń kàlé káàkiri tó bá náà ńlá áàtì ní mẹ́rin wọ́n ńlá áàtì ní báyìí ẹ wà kan báyìí Jibrilu Mikailu Azarailu Israfilu wọ́n yà sí lẹ́gbẹ̀ẹ́ àbí kọ́mọ kọ sí lẹ́gbẹ̀ẹ́ báwọn tó bá náà bùn lójú mẹ́rin tán wọ́n wà ní Allahu kún Jibrilu wáyà kúnù sọ́dí báwọn ìsìn màláíkà nù tẹ́lùmí ọmọ ọlọ́run wa pè wọn kalẹ̀ pé ṣé màláìka lẹ̀ yín ń sìn ẹ̀yin màláìka àbí ọlọ́run wa pè màláìka wọn tì wọ́n nke àwùlá iyyakum kanu ya'budun àwọn eléyìí ẹ̀yin náà ń sìn o ẹ̀yin ni wọ́n ń pè o wọ́n yé pè mí ọlọ́run qalu subhanak àwọn màláìka wọn ni á mímọ̀ rẹ̀ ọlọ́run anta waliyuna ìwọlá aláṣẹ ti wá o min dunihim ìwọlá wa fẹ́ràn o min dunihim àwọn eléyìí kò sí tọ́kàn wá pẹ̀lú wọn o bal kanu ya'buduna al-jinna àlìjànú ni wọ́n ń sìn ó ẹ̀wò ràwáníyà tẹ́mọ̀ ń sọ káàkiri àmìláìkò ni àwákọ́ ràwáníyà ni wọ́n ń sìn àlìjànú ni wọ́n ń sìn ya'buduna al-jinn àlìjànú ni wọ́n ń sìn aktharuhum bihim mu'minun wọ́n nígbàgbọ́ sí àwọn àlìjànú ẹ̀wọ̀n kan pọ̀lọpọ̀ àfáà mi náà ń kàlí ah mọ́ rí àwọn ràwáníyà àwọn adìmí yọ sí ni adìmí wo adìmí alìjànú ní jẹba ọ̀hún ní tó kó bẹ́ lómi láyé rẹ̀ àtàlìkìyàmọ̀ rẹ̀ nù ìgbà tí wọ́n bá kú fà ẹ̀ lásìkà kàkàkàkàkà yá yìí ìgbà tó wá fàáfàá tán yíwọ́n wá yọ sí pé ẹ̀ kílọ̀ wá tó wá ní adìmí wà láyé òun rí àwọn bàtó wá sí táwọn adìmí wá yọ sí wọn yẹn tí ń sí láìlá 700,000 adìmí wá yọ sí ọ adìmí tó yọ sí ọ àlìjẹ̀nà rí súra táǹkà inú súra tó yìí ní o súra tó sábà náà lọ́wọ́ àyà 34 àyà 41 sí 40 ipá àwọn màláíkà wọ́n sọ fún wọn pé kìrìsàwà àlìjẹ̀nà ni wọ́n ń sìn àkùsọ́rù ń bí ìmùmìnì kúrò àwọn nígbàgbọ́ sí wọn gan wọ́n jọ ń ṣe papọ̀ ni pọ̀lọpọ̀ afá mi wọ́n sọ pé kí wà láì wọ́n ní yálàyà náà kàlẹ́ yálàyà náà kàlẹ́ kan àjànú nọ́mbà sí direct àbí indirect direct àbí indirect ẹni kéésì bá ń jànú múlẹ̀ papọ̀ kọ́mọ ya kìfèrí sọ́lọ́run ike wọ́n fẹ́ máa ṣe níta ní máa ṣe kàrámà fáwọn èèyàn ẹni tó bá ti dúró pé wọ́n máa ṣe kàrámà fáwọn èèyàn àlìjànú ní ọba ṣe pọ̀ o lè jẹ́ ni ọlọ́run kọ́ wá gbòdì pé máa ṣe kàrámà fáwọn èèyàn láéláé kò sí ó ń àníṣẹ́ kọ́ìdà yìí ẹlọ́lẹ̀ dì mú nínú kọ́ìdà tí ń jẹ́ karama ni èyàn ṣe karama alkarama tó la ta'ti bi tahaddi karama olè wá pẹ̀lú change pẹ̀lú challenge àmì kan challenge yàn kan pèèyàn níjà lọ́dà àbá ẹjẹ́ kójú ọ̀rọ̀ nìsín tágbẹ́ni ọlọ́mbá ni ọ́n ni èmi èrè tó agbóyin tó wá a mẹ́ni ọlọ́nu àpamítì àwọn kí Se wá ní ẹ̀yìn à ṣé òjò lẹ́lẹ́kọ́rọ̀ nìsín ẹ̀họ́ yá òjò yóò sì rọ̀ lónìí náà òjò rọ̀ Aa ah. ah. àà àbá ti di àbá alálejò nínú ó ti dàbá alálejò ó ti ní náà ó ti ní oògùn tí ó sà táwọn àlejò ní ọmọ da omi látòkè ẹ sì rò pé òjò ń rọ̀ ni so n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù àbí kí ọmọ dókè gbé yẹn wá wò mí ẹwọ kọ́ọ̀bù ìdájọ́ pé kò sómi bẹ́ẹ̀ ọya omi dé ẹ máa kan ah, àbá alálìjànú àbó onídán a ní ẹni tí bá ti ń bá lìjànú wa annahu kana rijalun minal insi ya'udhuna bi rijalin minal jinni fazaduhum rahaqa ayà kúrán ló kílẹ̀ rẹ̀ gbogbo ẹni tẹ́ bá ti rí tí bá ti ń bá lìjànú ṣe kò sí ni zaduhum rahaqa wọ́n mọ̀ ya kìbìrì sí ni torí kẹ àjẹ̀nú ọmọ gbé sí condition ni pé tó bá ti gbà pé mi ni ẹni tó èmi lọ́lọ́run rẹ sọ gbà bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ tọ̀ ó ti pèsè condition pé tọ́wọ́ máa du ẹran fún mi lóṣooṣù ní ìmọ̀dù èèyàn wà rò pé ti sàrà àbá àwọn ti sàrà lóṣooṣù so condition sáré jẹ̀ ló sì yóò gbé wọn sí ni so ó ní pé àyà yìí àyà tí èèyàn gbọdọ̀ fi tají lẹ́yìn náà kí wọ́n fi ta àwọn èèyàn jí àwọn à ń sa nánkàlí à ń sasẹ́ à ń kó sí kíní kan alálẹ́ ìtínà lálá ni o ìjẹni ọlọ́run kò ní ń ṣe pẹ̀lú kíkọ́ ọmọ ṣe mílẹ́kù bá rìn ìjẹni ọlọ́run ò ní ṣe kíkọ́ ọ̀rọ̀ jú sánmà ẹlòmí wà láì àbáàkẹ́ òjò wọn báyìí ní sán wọn kí ni ẹ lọlé wọnú lé rẹ ẹ rí ó lè wá kó jàǹgù rẹ ó ó lè wá tan láńtà lọ gbá ẹ̀kí láńtà wọn kú kó sí àgbákò ń táwọn àlejò ní ọ̀tọ̀ nù tó bẹ́ẹ̀ lè kú ọ̀daràn nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sheikh ni wa in kana mimma yad'u ila ibadati nafsihi wọ́n ní kọ́lá tí yẹn bá ń pè yẹn àbáwọn èèyàn ń sin gi aw hajaran àbí òkúta áwọ́ kọ́bùrán àbí sàárè ni wọ́n ń sìn ẹlùmí lè wọ́n rò pé ń jẹ́ sàárè sí sìn oníkẹ́ wọn lè torí kalẹ̀ ẹ̀ ti ń di sàárè tọlọ lè ń tọrọ nǹkan ọ̀hún sin sàárè o sí iná pọ́nlẹ̀ yóò àbí ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹni tí ti ń lọ sí yóò débi bí yóò débi tọrọ nǹkan ń àbí tá bá ti dé ká bí ذهاب إلى القبر وسؤال القبر سؤال من في القبر أن يؤتي أو شيئا مقصوده وهذا شرك مع الله so ọ̀pọ̀ lẹ́yà bí ọ̀pọ̀ ọ̀pọ̀ so gbogbo ẹrú àǹkan báyìí ìṣẹbọ ní pẹ̀lú ọlọ́run tí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ tó gbọ́dọ̀ dé díẹ̀ كان في ذلك مما يتخذ المشركين أصناما على صور الصالحين والملائكة وغير ذلك ọlọ́rọ̀ yẹn wọ́n dáa gẹ́gẹ́ bí ọjọ́ bí àwọn tó ṣe pé àbí tó ti yàtọ̀ síbẹ̀ nínú àwọn ẹlẹ́bọ tó ṣe pé àwọn ti lóòsà ni àmóòsà ń fọ́tò àwọn ẹni ọlọ́run náà ṣe àbí fọ́tò màláíkà kan wọ́n ni màláíkà kí ní báyìí nìyí wọ́n kí wọ́n design kíní kankalẹ̀ kí wọ́n ní màláíkà ni wọ́n á níbẹ̀ láti mọ́ lọ lè tọrọ nǹkan tá a bá fẹ́ á tọ́lá ìpé yíwọ̀n ò sí ọ̀gẹ́rù dáàlì kàti bẹ́ẹ̀ lọ wà íyá mina tọ̀gùt wọ́n ní kíní yẹn ti dùsà ó ti di tọ̀gùt alladhi amara Allahu ta'ala ibadahu wa yakfuru bi ibadati tọ́lọ̀ ń pa wá láṣẹ pé ẹyà jìnà sí ni ó ẹgbọ́dọ̀ dídí ẹ̀ wọ́n yẹ tabarra ó kí yíò jìnà sí ma sin gbogbo nǹkan mi tó bá yàtọ̀ sọ́lọ́n ká iná ma ń kàn bí nǹkan yẹn sí lè kọ́ jẹ́ wa hadha kullu min amali shaitan wa taswili wọn gbogbo eléyìí iṣẹ́ èṣù ni taswili ìṣe nǹkan lọ́sọ̀ fún yàn ní ìsábú lọ́sọ̀ ni huwa alladhi da'a ila kulli batilin wọn ni èṣù yìí gẹ́gẹ́ ní wọn èso sì bọ́bá wọn ṣe lọ́sọ̀ọ́ bóòlù ṣe bọ́ ṣe lọ́sọ̀ọ́ o ní pé kódà ọ̀sọ́ èṣù ní tẹnu mí jẹnu ìjókù mẹ́ tẹ́bá ní àní ọmọ lọ síbi sàárè lọ́mọ tọrọ nǹkan mọ́ tó ní kò sí tí mo tọrọ mẹ́ tọ́lọ́run ò sí fún mi ẹ̀rí kọ̀ wá ní ṣe làákàyè pé n ti ń dààmú kiri yóò náà nù tẹ́bá ní máa pe Jésù ní agbógbà tí bá ti pe Jésù ní máa rí ìkan tí mo

jọ́gbìn alkiyama ó padà rí so òun ni pé èṣù òun nìpínlẹ̀ tí máa ń jẹ́ kí àwọn èèyàn máa fẹ́ràn àti máa kọ ìbàjẹ́ lọ kọ́ máa bá bàjẹ́ lọ wa hadha yunafi tawhid wọ́n ní bẹ́ẹ̀sì ní kéèyàn máa tẹ̀lé èṣù ó tako ìgbàgbọ́ alladhi huwa ma'na shahadati allah ilaha illallah tí kò ń gangan ní túnmọ̀ la ilaha illallah fa wọ́n ní tí ń yẹ tawhid gangan pé ìgbàgbọ́ wẹ̀lkúfùrù bí kò lè tọ̀gùt oníkẹ́yìn ojínà sí gbogbo sà àbádà ọlá àbìdúnà mìndùnìlá táwọn èèyàn ń sin tó yá sí yàtọ̀ sọ́lọ́run kàmá qala ta'ala ẹgbẹ́ bọ́lọ́run sọ báyìí pé laqad kana والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده قالوا أني يسيستو دان بفين مسلمين تقو لارا النبي إبراهيم والذين معه أتمتون بكلا النبي إبراهيم إذ قالوا لقومهم وصفا وجوا يقول إنا براء منكم وني أقول لارا أجاو أقبايتي torí ẹbọ lẹ̀ yí ń ṣe yìí àwọn oníbà yí ń ṣe bọ́ wà mí máa tẹ́ àbìlì ẹbọ táwọn atẹ́ǹsẹ̀ yìí àà níbà yí ń ṣe mìndúnilà kàfàrí náà bì kùn àkọ̀yìn kalẹ̀ wà bá dá bẹ́yìnà wà bẹ́yìnà kúmùlà àìdáwà ìbára ẹni sọ̀tá ti bẹ̀rẹ̀ báyìí láàrin wa torí ẹlẹ́yìn oníṣẹ́sìn ẹbọ lẹ́màá ṣe bá nígbàgbọ́ náà ni a tó fẹ́ràn ara wa bó ṣe ká fẹ́ràn ara wa wọ́n ni wa kullu man abada ghayra Allah wọ́n tó bá ti ń sin nǹkan nítorí yàtọ̀ sọ́lọ́run faqad jawaza bihi haddah ẹnìyẹn ti kọjá là wà àtọ́ min al ti ń fún ẹnìyẹn ní kí ọ ṣàánú fún wa àwọn tá a jìnà sírù nǹkan báyìí ọlọ́mọ́sà lé wa jìnà sí so àwọn tí wọ́n súnmọ́ ọlọ́mọ́sà bá wa tó ń lé àwọn náà jìnà síbẹ̀ o ọba àgbà wọn níbi rúgbúrú nǹkan báyìí kó jẹ́ ká tọ ìlànà oríire ní ayé àti àlùkìyàmà hádà wọ́n ní ǹjẹ́ àwọn àdìb tó wà nínú tíra mọ̀ntàkọ̀b àdìsí ṣe pé ara lé tàbí ó ní àbí ó ní àlàáfíà tí ó lè máa láti máa lò. mọ̀ntàkọ̀b tíra àwọn tàbí lẹ́gbẹ̀ẹ́ náà kan. منتخب الاحاديث ابي منتخب لسه منتخب الاحاديث ولا يكون حديث تمام اه تبليغ ما àwọn àdéhùn tó ẹ̀fọ́ wà ń bẹ̀ mọ̀ọ́dún wà ń bẹ̀ sọ̀rọ̀ ẹnìyẹn tó bá rí tán bá ṣe takrij ẹni pé tán ti ẹ̀ dé tẹ̀ tó ó da tó yóò fi dá pé eléyìí kò lálàáfíà eléyìí lálàáfíà tó tó bá ti wá rí báwọn tí bá rí tán ẹ̀ dé tí kí wọn fẹ́ kàn ra pátì dá'na yuribuka la ma la yaribuka wallahu a'lam olú ẹ̀yà assalamu alaikum ya ustaz ǹjẹ́ tí ènìyàn bá dára ìdájọ́ áàdù ti ṣẹ̀ríà áàdù ti ṣẹ̀ríà tó sì fi ìyà rẹ̀ jẹ́ ṣé ó tún ní ìyà mìíràn tí ó jẹ ní àkìyámà bí àpẹẹrẹ apànìyàn ẹni tí tẹ̀fí mọ́ àpọ̀kùjú ìwà wíyẹn tó pààyàn tí wọ́n ti wá mú nílé ayé tí wọ́n ti pa padà sórí ẹnìyẹn tó bá yẹ pọ́n náà ti kọ́kọ́ ó túbá níbi tí ó ṣe ṣùgbọ́n sì àyẹn jẹ́ padà kọ́lá yìí fún ìtẹ́ bá lọ́lẹ̀ náà bá rí tó ti ń ṣe ṣẹ̀rí àyẹ̀ bóyá bíi Saudi tí wọ́n ó tún sọ fún ẹnìyẹn pé kó túbá lọ sọ́dọ̀ Ọlọ́run kó tó di pé ìyà yẹn ó ṣẹlẹ̀ sí i tòun ó ní kó túbá tó bá túbọ̀ àwọn tán tán wọn á lo ìdájọ́ ọlọ́run lérí wọn pa irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹnìkan tí òun ṣe zina láyé ànábì sallallahu alaihi tó wá fara rẹ̀ kalẹ̀ ìgbà tó wá jẹ́ ní ìyà tó yẹ kó jẹ tán tí wọ́n lẹ̀ lóko tí ó kú àwọn èèyàn wá ń sọ káàkiri bí ọ̀rọ̀ pé á olùsọ wá síra rẹ̀ yìí kíní kankan kan àwọn sọ fún wọn pé ẹ mọ̀ ń sọ o tẹ bá mọ bí àforíjì ọlọ́run bá ti tó fún ni èṣù ànábì ni àforíjì rẹ̀ gbogbo ìlú Mẹdínà yìí kò gbà so òun ni pé tó bá ti lọ hajj lérí ẹni tí ó dára òfin ẹ̀sìn so ó ti ṣàfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ kú lára rẹ̀ náà so wọ́n lọ ọ̀rọ̀ àìnà àmọ́ hajj tá à ń sọ yẹn ni pé ti ṣẹ̀ríà ìjẹ́ ń ṣẹ̀ríà tá kì í ṣe tí ẹnìkan fọ́ ọmọdé ṣe o ìgbé ọ̀hún ti dìná ẹ̀yà ogunlé ẹ̀mú ẹ̀wà náà lọ́gọ́rùn-ún bláàlà à irọ́ ìtọ́kà lè ṣe fún ni pé kán lù nílùú tí ó dojú tì ó ti yá kan wá ẹgbà kan ṣe ní ẹgbà kan lùlùkulù kan ẹ̀hẹ́n tó ẹ wá tu àmọ́ kẹ́ni á ka ọgọ́rùn-ún blálà fún pé à rọ o ẹnìkọ̀ọ̀kan ìdá yẹn ṣe o tó yóò ní í ṣe pẹ̀lú tó bá ti ń ó yá adájọ́ àbọ̀bà ìlú náà ni yóò ṣe pé àmọ́ kẹ́gbẹ́ kan wá kóra wọn jọ kí àwọn alẹ́gbẹ́ báyìí ẹni báyìí ti ìjọba wallahu a'lam. onímọ̀ ní assalamu alaykum ahmadakumullah man aslama wa yakhlitu ma'a a'malihi ad-diniyya بعمل مخاطرة ولكن عن جهل قد تولى ونمائم والتمائم والتمائم وغير ذلك أيلقى أثاما أم لا؟ نعم wọ́n ní ẹni tí ó jẹ́ mùsùlùmí wọ́n ń ṣe àwọn nǹkan tí máa ń sọ̀rọ̀ di kékeré ọwọ́ á kú àmọ́ kò mà ní nǹkan yẹn ọ̀dà ọ̀rọ̀ àyàn tó wọ́n bá kojú wa bóyá bí ẹni tí wọ́n ń di ń di mọ́ra ẹni tó máa ń ṣe náà ń kàlé fáwọn èèyàn àmọ́ aláìmọ̀kan ni sọ àkọ́ ni pé àìmọ̀kẹ́ta ń sọ yìí ṣé ẹni yẹn láǹfààní láti mà ọmọ ni tó akọ́bá láǹfààní láti mà ọmọ ni ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ àlè fún ìrìn ẹ̀sìkìzà ìmọ̀kan àmẹ́tọ́ pé kọ̀mà ó tó rò pé bí a ti ń jẹ́ ẹ̀sìn gangan nu torí ẹni òun ni n tó súnmọ́ jù nínú ọ̀rọ̀ àbá ni pé yóò ní ẹ̀sìkìzà lọ́dọ̀ ọlọ́run ọba tó a n tó súnmọ́ jù náà nìyẹn níbi kọ̀mà kí ti kébọ́ láǹfààní àti mà so pépé tí ń bẹ àbíkó jẹ pé àwọn àfa burúkú ni wọ́n ń bẹ láwùjọ wọn lọ kẹ mọ́ dáhùn lóhùn ní kankan kẹ mọ́ dáhùn pé kì í ti ń jẹ́ pé kì yóò ti wà láìsí òní lo kí nìkan ètò gbọ́ àwọn nǹkan nǹkan tó fi ba ayé tiẹ̀ jẹ́ nù so rẹ̀ ni ẹni tó bá dùn ọlọ́run tó ikọ́ ọlọ́run sì rí pé lóòótọ́ eléyìí oní sincere tó fẹ́ sùn mí so tó bá ti jẹ́ àlùjáhàlì sọlọ́n ọ̀bùn kì í fi ìyá rẹ̀ jẹyàn ọ̀nà kúnnà mọ̀ ẹ̀dìbí ṣẹ̀tàn àbọ̀ ẹ̀tàrọ̀ sódà so àmọ́ ìkíní yóò túmọ̀ sí pé kí ọmọ sọ pé ẹbọ ní tẹ́ni yìí ṣe àbí kúfùrù ní nǹkan tẹ́ni yìí ṣe so jáàlù rẹ̀ ọdọ̀dọ̀ ọlọ́run ọba so wọ́n lọ ẹni báyìí mọ́ tán ọlọ́run ni ọmọ yẹn so wọ́n lọ wà ní. olùkọ́ assalamu alaikum ustaz kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí àwọn tí wọ́n máa ń fi ojú ojú náà pa lórí àwọn wọ́n máa ń tó lọ́nà pàtó wá tí ó sì fa súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ tí ó wà tí ìyá ń ṣèjọ àbí. wọ́n ṣokùnfà ikú aláboyún kan ṣé irú àwọn ẹni bẹ́ẹ̀ ó san owó ìtanràn. níbo ni ìyá ti ṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ yẹn kẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ ta ní ọkùnrin ọ̀tẹ́ nìkan ẹ́ nígbọ́dọ̀ ti ṣẹlẹ̀ àbí ọgbọ́n ríbà ẹ́ kílẹ̀yìn tí ẹni olú abúlé wọn kú ẹmọ́jì àmọ́ assume assumption òsì nínú ọ̀rọ̀ ìṣẹ̀lú ẹgbẹ̀rún assumption yẹn tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ àmọ́ kí àwọn ẹni ká assume pé tí nǹkan bá sọ òun ni pé títí ọ̀nà fún pé èèyàn ń ṣe ìjọ pàìpọ̀ ọ̀nà gbogbo èèyàn ni so kò bá mu kò bá mu kò dáa ṣẹlẹ̀ òkú rí torí pé kí ni ọ̀nà táwọn èèyàn gbà yóò mọ̀ jẹ́ pé yóò mọ̀ dí wọn lọ́wọ́ láti lọ́dún gbà tó àmọ́ pé ẹni yẹn ọwá tìnà òun lọ́wọ́ fa yẹn kó tọ̀nù padà kọ́ gba bómi lọ so náà ni irú nǹkan báyẹn kí èèyàn Azumu nǹkan tí ò bá tí ò bá ṣẹlẹ̀ torí tán bá ní atasabbub bil maut eh, atasabbub eh, bil maut nínú àwọn tó bá mú àwọn anwa'ul qatl wa tó ń tí pé èèyàn lè yàn fa nǹkan yẹn tí ó fi fa ikú ni pé bí lápòjú ní sèyàn gbẹ́ kànga kalẹ̀ ó kílẹ̀ pé wọ́n lọ gbẹ́ kànga kalẹ̀ so ọ́ adé lóru òde àárín ọ̀nà ló ti gbẹ́ sí òde ẹnìkankan ń bọ̀ lóru lòun rí síbẹ̀ lọ́wọ́ kú so yẹn lèyàn wọ́n ní pé yẹn lèyàn pa sábà bí tẹ́niyàn fi tó fi kú sàmárù nísìn ẹnitẹ́ni pé ó dọ̀kú mú àyíkí nìkan kó gbọ́nà gómìn lọ sàmọ́ tó wá ṣe pé ọ̀nà ẹyọ kan yẹn náà ni ọ wà ìgbèkùn ẹ̀yìn náà nínú àwọn ìgbèkùn síbòmíì tó lè gbà sọdúró àdúgbò wa nísìn tí ẹ fẹ́ jáde tó bá fẹ́ jáde sórí kódò fún àmì onígbọ̀nà tẹlẹ́fún jáde lọ gbogbo jáde kò gbà àbí kò bọ́ tó mú kó gbé olóyìn kalẹ̀ kó ṣe kẹ́ wá fún mi lọ kẹ́ gbé ọ̀kadà kẹ́ dè rán lọ ìgbà tí wọn náà bá ti rí pé nǹkan nǹkan kọ́wọ́ họ́ tó báyìí á ah, ó sì wọ́n nǹkan mi kò sì lọ sotori nǹkan yẹn lè ṣẹlẹ̀ gan tí èsì kí bóyá nìkan so náà ni ọ kí wọn kà máa relate àtàsáwò bí kọ́tìlì máa mọ́yàn so iru ìtọ́ máa fi ń ṣẹ̀rí nìyẹn so kíyàn abínisìn ọ̀dáná kalẹ̀ ní wá ń jò tó yí pé bóyá ilé náà kan so o ti ní ibi ẹ̀wọ̀n ní wọ́n fi ṣe búrẹ́dì àmọ́ta gbangba lọ dá sí wà ní èmi ń da mọ́júmọ́ nì ẹnìkan bá ń bọ̀ lóru bá yí síbẹ̀ náà ah, èmi da travel ọ̀wọ̀lẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tó láti sábà bí ikú ogbòrò kílẹ̀ pé ẹni yóò ti sábà bí nǹkan yìí so wallahu a'lam náà. olùkọ́ ní salamu alaikum ṣé lóòótọ́ ni pé ká má fi ọlá níbi tọrọ ibi kò dáa àmì sọ pé kà má bárakta aláìwọ̀ yìí ìnáka àmìrù màdí báwo ni èyí ṣe jẹ́. náà anabi sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́wọ́ bá ọlá ni ọlá rẹ̀ sì pọ̀ gan sòkúrò ànábì sọ àwọn ọlá tí ń bẹ fún un pé mi ni aṣáájú gbogbo àwọn ànábì ọlọ́wọ́ ọba wala fakhar ìṣífàlì èmi là kọ́kọ́ ẹni tó wọ́n kọ́ sílẹ̀ pàlùjẹ́nà fún wala fakhar ìṣífàlì tòtò apánà ìbáfẹ́ ká fọ́ láwọn tọrọ náà ni ànábì ó sọ fún wa àwọn gbogbo àdìsí kò sí tánàbì ti ní ẹ fi ọlá mi tọrọ. سواء حديث تنصي تنصي كما باركت على إبراهيم so kìí ṣe pé ànábì fọlá náà Ibrahim tọrọ so ìyẹn ni pé kẹ́ni pé ọlọ́run ò ṣàánú mi gẹ́gẹ́ bó ṣe ṣàánú lágbájá àti kí n sọ pé ọlọ́run wọlá lágbájá ṣàánú mi sọ̀rọ̀ mi lè jọra wọn jọra wọn bó ṣe rí gẹ́gẹ́ nìyẹn so wallahu a'lam náà olúwo ní salamu alaikum ǹjẹ́ ó lẹ́tọ̀ fún mùsùlùmí tó ní ìgbàgbọ́ nínú allah sí ọjọ́ ìgbéèdè àti àkìyàmà láti fi ọmọ rẹ̀ bìnrin mùsùlùmí fún ọkùnrin kristian kí wá ní ìdájọ́ nínú ṣẹ̀ríà bákan náà báwo ni mùsùlùmí sì lè máa dúpẹ́ fún ọlọ́run lórí oore tí allah bá ṣe fún un tí yóò máa fa tẹ̀sùbá alhamdulilayi nígbà tí nígbà ọgọ́rùn àbí báwo ni. na ẹ jẹ́ kí n bí láti di ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam gbogbo nǹkan ní ọkọ wa tọ́lọ́wọ́ ṣoore fún yàn tí wọ́n ń pè nǹkan kan ní sujudu shukri ìforíkalẹ̀ ìdúpẹ́ bí a lọ kọ̀gbọ́n nìsín pé ọ̀sẹ̀ ìzámù wọ́n kàn kọlu rẹ̀ pé á ah, gbogbo ìgbàmù rẹ̀ màpáàsì rẹ̀ o tó kí o forí kalẹ̀ lẹ́ẹ̀kan náà kọ́lá kò nídìí pé yẹn lálọ́ àlá kọ́lá kò nídìí pé yẹn kọjú sí kíbla sá forí kalẹ̀ kọ́lọ́n pé á ah, ọlọ́run ni dúpẹ́ fún un ìwọ̀n náà ń pè kan nínú ọpẹ́ àbí kí o sọ́jà ní pé alhamdulillah so ìyẹn ṣe náà ìyẹn dúpẹ́ fọlọ́run náà so n ti ń jẹ́ pé yẹn dúpẹ́ nù àwọn fẹ́ yẹn jẹ́ kí yẹn mo fi wá ṣe alhamdulilayi ọgọ́rùn ọ oníyàn kan náà fi kàn yàn so àbí kí wọn ní pé ẹ̀ẹ́dẹ̀ ìjòkó kí n sọ one thousand yóò kò sí nínú tí anabi sọlọ sọlọ nìkọ wa sùúrù yẹn bídà ni yóò ń jẹ àdáadá lẹ́nu so ìlànà anabi ń bẹ ọ̀nà tí wọn fi ń dúpẹ́ fọlọ́run rẹ̀ àbíkálómi ni wọn pè gbọ́n aláfàájọ yàrá mi dúpẹ́ kíni ká kíni ọgbà aláfàjọ ká bọ dúpẹ́ tó bídà náà ní irú yìí torí pé ànábì ti sọ bẹ́ẹ̀ ṣe sí bẹ́ẹ̀ ṣe dúpẹ́ fọlọ́ ń fọ wa tó wọ́n lọ bọ̀ ẹ̀ ẹ̀hẹ́n ẹlẹ́kejì wọ́n ní kí n fi ọmọ èèyàn fún ẹni tí ó jẹ́ kìrìyó ewọ ní kí mùsùlùmí kó fi ọmọ rẹ̀ obìnrin àfi kó jẹ pé òun gangan lóbìnrin ní ọ̀nà lè fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ẹni pé ọmọ obìnrin èèwọ̀ ni haram náà ni tó ọ̀dọ́ ọba mi ó takò fi ọlọ́wọ́n ọba àkọ́kọ́ nù àmọ́ tó bá jẹ pé ọmọ ọkùnrin ni òun lè fẹ́ obìnrin tó ń jẹ́ kiri yó ìyẹn náà àwọn afáàmọ́ sọ pé ó lẹ́tọ̀ àmọ́ wọn kì gbàyàn ní ìyànjú rẹ̀ kéèyàn ó ṣe torí aburú tí ó padà tirẹ̀ jáde torí pé kí ni yóò padà kó àwọn ọmọ yẹn lọ sí ìdí kiri yóò nìyí sọ ẹni tó bá wá ń fi ọmọ rẹ̀ fún kiri yóò tó pé tí wọ́n tún sọ ni pé kò sí kankan yẹn lè fi fún táwọn yẹn sì ń pa kíìsì ẹ̀ lórí dúbẹ̀ ni pé ah, kọ́lá irú nǹkan báyìí ó lè sọ̀rọ̀ di ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba torí ń tọ́lọ́ ní kí wọ́n máa ń ṣe tánàbí ní kí wọ́n ṣe tí wọ́n bá sọ pé nǹkan yẹn ò sí nǹkan kan so ń jẹ́ pé yẹn ń ṣe ìsìláàlù yẹn ṣe ìsìláàlù rẹ̀ rẹ̀ so ó burú gan wọ́n bá kó kó ṣàlù fún yà àwọn tó bá kàn ṣe náà lílì tó pé kèdèké wọn náà tó àwọn sọ pé àwọn náà àwọn pé ọ̀dà àwọn tó wọn sá lè mú wa náà nù so ẹ̀ṣẹ̀ láńlá nínú nǹkan wa ewu náà nìkan tẹ́ nìyẹn dáhùn so kó ṣàlù wa náà. wọ́n bẹ̀rẹ̀ ní asàlámù àríkọ́ àbúrọ̀kùnlọ́ àyàjúsù ìkọ́rùtù náfílá bára sọ́látì jùmọ̀ fìlmọ́síd kan áwọ́ fìlmọ́síd bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n yan náfílà lẹ́yìn ìrun jùmọ̀ kúsọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lẹ́tọ̀ anábìsọ̀lọ́sọ́lọ́ máa ṣe bẹ́ẹ̀ tó ẹ̀rí wá pé anábì a máa kí nílé yóò kí mẹ́rin àbí kó kí méjì tó àbí ní mọ́ṣáláṣí náà ti méjèèjì When God says, Assalamu alaikum, can you get bed and eat it? Okay, Okay. Eh, okay. ẹjẹ́ àmì ẹ̀yàn bóyá Okay. àwọn ọ̀kẹ́ ẹyẹ tí ó bá ṣe pé bóyá ó ní ọ̀gàn bóyá bí ẹyẹ lé àbí àtàbà tó gba pé èèyàn náà ní sìn tó sì wò fún ọbẹ̀ jẹ nǹkan kò sí tó burú bẹ̀ tí bá ti ṣe àṣà ti pé àṣà ti ní ọ̀gàn kò lẹ́tọ̀ọ́ fún ọ̀gàn àṣà. والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب اليك